ó ṣé ó ṣé o ó ṣé o ó ṣé bàbá ẹ wo báyìí orin yìí ni bàbá ààrẹ muhammadu buhari náà fi bọ́nú o nígbà tí orílẹ̀-èdè nàìjíríà tọkọjú ikọ̀ cameroon wípé èèbó ló ṣe ṣẹlẹ̀ bó ni ó ṣe rí nígbà tí ọlọ́run ọba mi tó máa gbèsè rẹ̀ dé sẹ́wọ̀n pé nígbà tí orílẹ̀-èdè nàìjíríà àwàlàgọ́ ọgbẹ́ yẹn kan wọlé nígbà tí gbogbo ọ̀tá ń dunu tá ń yá o ee báyìí náà ni o ikọ̀ cameroon the indomitable lion of cameroon àwọn náà bá jí ìdí òdòdó lọ́ba gbá yẹn kan wọlé padà gbogbo abá ń wò pé bó ni ó ṣe jẹ́ bó gbogbo ẹ gbogbo ẹ náà àwọn ará ibi tún gbáyà kó wọlé padà ó ní gbàyè náà ní gbogbo wọn wò pé bóun ni ó ṣe ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sí ń darí ọ̀pọ̀lọpọ̀ ó ti ń kárí sọ ọ̀pọ̀lọpọ̀ ló ti ẹ èso òdì bóun ni ó ṣe rí bóun ni à ẹ nígbàgbọ́ ni ẹ nígbàgbọ́ bí ọ̀rọ̀ mustadi ẹnìkan kan lè ṣẹlẹ̀ ló bá ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá ọlọ́run ọba mi tí wọ́n gbé ìgalò dìde gbé ìgalò lọ sí bọ́ sí ọ̀sán àga ọ̀sán ẹ̀ṣẹ̀ ọ̀gàn ga lásán ni ló bá gbá ẹ náà wọlé dáadáa o àmọ́ ọlọ́run ọba mi náà wà gbà ẹ jẹ́ ń ṣe ẹ̀yàn ọmọ nàìjíríà lóore ẹlẹ́sìn wo bí ẹ mọ́mọ́ yìí ọmọléńjẹléńjẹ yìí dáadáa ọlọ́run ọba mi bá tún lọ ọmọ yìí ee gẹ́gẹ́ bí mẹ̀sáyà o ló bá gbà wá lẹ̀ nígbà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá ọ̀hún fèrè àárín nígbà gbogbo ẹ̀ parí ló bá ní ẹ̀ ó tó ẹ̀ mọ́ já mọ́ ẹ̀mọ́ ló bá fọwọ́ nàìjíríà sókè pé à nàìjíríà ẹ gbìyàn ẹyin super eagles lẹ́yọ ojú lion jẹ́ yìí ee bàbá gbọ́ báyìí níyẹn ààrẹ muhammadu buhari bàbá mú orin sẹ́nu pé à ó ṣe à kéyì ó ṣe ó ká ìwọlé ìtẹ̀lá yìí ó ṣe ó ó ṣe bàbá forí sẹ́nu ó kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá ikọ̀ super eagles wípé à ẹ mọ̀ ṣe ń wo ẹ gbìyànjú èyí dá sí ẹ ṣé kí ni ẹ ṣe ẹ ṣojú orílẹ̀-èdè nàìjíríà dáadáa bàbá ò tí ì jẹ́ ó délẹ̀ o ní igbákejì wọn bàbá pọfẹsọ yẹmi ọ̀ṣíbàjò ní bàbá iná bá múrin sẹ́nu pé à orin orin à ẹja kí àwọn ọmọ yìí ní bàbá náà kọrin o kò pẹ́ kó pẹ́ náà ni ahmed lawan èèyàn tó jẹ́ pé òun náà ni ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ìyẹn sílé pírẹsidẹ̀ǹtì òun náà kí wọn dáadáa gbogbo àwọn ilé ìjìyà inú wa sáà ń dùn sáà láyọ̀ wa bá kún ìgbọ́ lọ́wọ́n ba òṣèlè fún wa o àwa ń jọ bá wá ń yọ o èyí la fi kí wa kú ilé sóde sóyè tó wa Afcon special edition èyí tó ti tẹlifíṣàn tó gbé kalẹ̀ o fún ìgbàládùn gbogbo wa ìgbàládùn gbogbo ọmọ ilẹ̀-èdè Nàìjíríà ìgbàládùn gbogbo àwọn àtàwọn lókè òkun àtàjẹ́ amúlẹ́gbẹ̀ náà ní gbogbo àgbègbè èyí tí a dúró tá a wà ń bọ́lá ká yín oníṣẹ́ òní ẹ ọlọ́run ọba mi yóò máa jẹ́ kí iṣẹ́ wa kó lérè kó láyọ̀ kó lálàáfíà o àdúgbò lọ́wọ́ ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí o tó fún alétò tó fún aláǹfààní láti fi ọjọ́ ní àti àlàáfíà ṣẹ́gun mọ̀ yìí pé bó ṣe ń jẹ bó ṣe ń lọ bó ṣe ń rí náà ni o ọlọ́run ọba mi kò jẹ́ kí kò jẹ́ kí ibi àti wàhálà kò ṣẹlẹ̀ sí wa bó lọ jà àṣà àtà dáadáa àwọn òṣìṣẹ́ àwọn ọmọléèwé bò dáadáa àlejò náà ń bẹ́ ń lé ẹ wo èmi nìkan mo máa pẹ̀kẹ́ lù fún adáadáa ń bí o bó o ló ṣe rí bó o ló ṣe jẹ́ lọ́dọ̀ tiwa gangan ó dẹ̀ jẹ́ ń jáyín tán o yìí pé gbogbo àwọn ikọ̀ super eagles lẹ́yìn tí bàbá rẹ̀ muhammadu buhari ké wọn ló bá wò ó pé ee gbogbo ẹ̀yin ọmọ yìí àti gbogbo àwọn bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa yẹn lórí ilẹ̀ egypt o ó da ẹ̀tẹ́wọ́ ẹ̀tẹ́wọ́ mo ní bàbá ṣe é ṣàdúrà fún wọn àdúrà kọ́ àdúrà kọ́ láti ṣàdúrà fún wọn àdúrà wọn sì ti gbà ó da kí ló ṣẹlẹ̀ o ló bá di pé ee ṣe rí gbogbo àwọn ọmọ agbábọ́ọ̀lù yìí tí ikọ̀ super eagles gbogbo wọn lẹ́lẹ́kọ̀ọ̀kan ẹ wò mílíọ̀nù márùn-ún márùn-ún báyìí ló ti wá ń lẹ̀ fún wọn o tọ́ máa fún wọn tọ́ máa fi tànú àjìjà tọ́ máa ṣe kíni tọ́ máa rí tọ́ máa mu tàwọn méjèèjì gbogbo wọn pátá gbogbo àwọn agbábọ́ọ̀lù fún ikọ̀ super eagles báyìí tọ́ máa ṣe kíni o mílíọ̀nù márùn-ún ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn amúlégbé wọn àwọn tó jẹ́ pa látìlẹ́yìn wọn pàápàá ilé ìjọba ìjọba ìyẹn ti ìpínlẹ̀ èkó lagos state government bàbá èyí tó jẹ́ pé gómìnà wa tíátíá gangan ee eh, bàbá ìyẹn babájídé sanwóolu bàbá ní eh, ẹ̀yìn ọmọ ilé ẹ̀ máa gbìyànjú dáadáa ó yẹ gbà wọn bá wá mú ọ lówó bákan náà ẹni tó jẹ́ aṣíwájú kan nínú àwọn tó ṣe kíni tó ń tẹ̀lé ikọ̀ NFF dáadáa ah, ẹ̀fẹ̀ darúgbó wọn tó ní ìpolówó náà ni àmọ́ àwọn náà bọ́ta wọ́n fún wọn lówó dáadáa gbé ẹgbà bákan náà àjọ NFF àwọn náà ṣe kíni wọ́n gba owó wọn ní ó yá ẹgbà ẹ̀yàn gbogbo fúngbà tí mo ti ẹ̀pà bókì mi gbé àbókì ó yá bá ń sẹ́ bóun ni èló ni èló lówó yìí thirty seven thousand five hundred dollars fún ẹnì kọ̀ọ̀kan nígbà tí báyìí tó gbé lẹ̀ ó di mílíọ̀nù márùn márùn márùn ó fẹ́ni kọ̀ọ̀kan wọn àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà o wọ́n ti sẹ́yìn ni láti ṣe móríyá fún wọn o látàrí pé wọ́n ti ṣèlérí ìlérí wọ́n sì padà múṣẹ pé bẹ́ẹ̀ bá rí iná Cameroon ẹ mọ̀ gbowó rọ̀gùrọ̀gùn o nígbà tó sì nà wọ́n ee owó yìí ó ti ń bẹ lápò wọn dáadáa o ó ń bẹ lọ́wọ́ wọn dáadáa o gbogbo gbogbo wọ́n ti fi ṣe kíni wọ́n ti fi ṣe ọ̀run àjìjà ẹ wo ẹ jẹ́ ń sáré lọ o ìyẹn sí ikọ̀ àwọn tí ó àwọn tá a bá gbá bọ́ọ̀lù ìyẹn ti Morocco bọ̀dá kẹrẹ́n sídọ̀fù bọ̀dá ti bọ́ta o wọ́n ní ẹ wò ṣé káwọn má parọ́ káwọn má jalè ẹ wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà y báyìí àwọn kan super eagle wọ́n wọ́n gbọ́n nínú o wọ́n sì gbọ́n ta ó ní ẹ̀wò wọ́n ṣe dáadáa jù á lọ látàrí pé bọ̀dá yìí ó lóun pé kó tó di pé wọ́n takọ́sọ́ ìyẹn tó di pápá pẹ̀lú àwọn ikọ̀ super eagle ó lóun pé àwọn ọmọ òun yìí pé à sẹ́rí ọdún ojú ìdùgà ló yẹn ẹ mú dáadáa o ẹ rí Ahmed Musa ẹ mú dáadáa sẹ́rí èyí tó burú jù nù wọn òun lálẹ́ sí wóbì wọn bá ti gégé báyìí yóò sì mọ̀ sá lọ ẹ mú dáadáa o àmọ́ gbogbo ẹ gbogbo ẹ ọ̀rọ̀ tó ń bá wọn sọ kò sí èyí padà ṣẹ o látàrí pé àwọn ọmọ yìí wọ́n gbìyànjú dáadáa ó wọ́n pò wọ́n lẹ́ẹ̀kan gangan ó ní ẹ̀wò tẹ́rẹ orílẹ̀-èdè nàìjíríà ó ṣeé ṣe tẹ́ ẹ bá múra dáadáa ó ṣeé ṣe kó jẹ́ pé à ẹ̀yin gangan lẹ́gbàá láti ìdíje ìyẹn ti á pọ̀ ní dáadáa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá ó ti wá di pé ẹ wo wọ́n ti ní ẹ ó ṣe ṣe kó jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà náà ló gba sidov ìyẹn clearance sidov akọ́nìmọ̀ngbá fún ikọ̀ cameroon òun ló sọ bẹ́ẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ó dá ọpẹ́ náà ní o ikọ̀ ikọ̀ àwọn o ìyẹn madagascar hey madagascar lù ó wá ní tẹ́yàn tẹ̀sí rò wípé kò lè kọ́lé ara run náà ló ṣe kí ni o náà ló di pé àwọn náà ń gbìyànjú o lọ́ba di pé ẹ nígbà táwọn náà ṣe kí ni tó kọjú akẹgbẹ́ wọn lọ́ba ní àwa wo ẹ ẹ lẹ́nu bẹ́ẹ̀ á nà ìbéè ta bẹ̀yìn àmọ́ orílẹ̀-èdè yìí àwọn náà ṣe kí ni o wọ́n ti gbìyànjú wọ́n ti ka kọ́tọ́ ìyẹn sẹ́nà ìyẹn kọ́tọ́ fáínà sáré díje ètò ńlọ́lọ́wọ́ ìyẹn ní AFCON lórílẹ̀-èdè Egypt gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá ó ti wá di pé ọlọ́run ọba náà ó ti padà bá wọn ṣe náà ni o ó dá o ẹ wò ó bọ̀ dáyé ìyẹn ti ikọ̀ Madagascar náà akọ́nìmọ̀ngbà wọn Nicolas Dupois ó ní ẹ wò ó ee eh, eh, ó yà ń lẹ́nu o ó ní à ó èbó eh, ó ló sọ bùráìsì mi ó ní èè bọ̀dábò ló ṣe ṣẹlẹ̀ ó ló kò tẹ̀ yé o ó ní àgbọ̀ngàn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́gbọ́n bá ìgbọ́ lọ́n tẹ̀ fọ́n wọn léèrè ṣe dáadáa ó ní àfi táwọn tẹ̀ rò fọ́n wọn mọ̀ dé bọ̀dá mo ó ní kọ́ lómi sẹ́nu ó ní à ibi ẹ̀sìn wa dé a rò pé a débẹ̀ o mo yìn ọ́ lógo bọ́dá ní akọni mọ́ gbá fún ikọ̀ Madagascar òun náà ló mórí sẹ́nu o tó sọ bẹ́ẹ̀ nígbà táwọn oníròyìn tọ́rẹ́ burú bọ̀dá ọdún ojú orí galo yígbé à bọ̀dá bá ló ṣe ṣe ṣẹlẹ̀ kílẹ̀ ọgbọ́n àtinúdàwọ̀ lẹ̀ ṣe ṣẹlẹ̀ ó ní sẹ́rí nígbà tí orílẹ̀-èdè Cameroon tọ́gbà two tọ́gbà méjì wọlé o ó ní kò sí o kò rẹ̀ wá wá ó ní jẹ́rìí ńgbà tá a dénú yàrá pàṣípàrọ̀ ìyẹn dressing room ó ní abára wa sọ̀rọ̀ wípé ẹ orílẹ̀-èdè Cameroon tọ́ba lè gbá méjì wọlé láàrin ìṣẹ́jú márùn-ún kí ló ṣe wá kí ló ṣe wá àwọn ikọ̀ super eagle tá a lè ṣe bẹ̀ dáadáa ó nígbà tá a sì wọlé ó ní jẹ́rìí pé bẹ́ẹ̀ náà láṣẹ ṣe o ó bá di pé bọ̀dá nígbà táwọn onírò ìta tuntun rẹ́bù rẹ̀ lẹ́ẹ̀kan sí mo ní bọ̀dá jóòdì yìí ga lò ẹ mà ti fìtàn balẹ̀ náà ni o nígbà kọ tó bá di pé nígbà tó kọ́dún kan wọ́n sí dáadáa o ló bá ti di pé ẹ wò ó àwọn méje ó ti wà lókè téńté nínú àwọn tó jẹ́ pé wọ́n gbá bọ́ọ̀lù wọlé dáadáa ìyẹn góòlù mẹ́ta gbọ̀dá ìsí ni o Mohammed Salah méjì ló ń tiẹ̀ ní Sadio Mane méjì ló ń ní gbogbo àwọn tó kún náà méjì méjì bọ́dá yìí ó ti wà lókè ó ti fi ìtàn balẹ̀ gẹ́gẹ́ bí Rashidi Yekini wíwọ́ ìfihàn balẹ̀ nineteen ninety four AFCON tẹ rántí dáadáa márùn bọ̀dá yẹn gbà wọlé àmọ́ sí o ó yan Jordi Gallo òun náà ti tẹ̀lé bọ̀dá Rashidi Yekini o èyí tó ti lọ o ó ti wá di pé ẹ wò gbogbo ẹ o wọn ní Kenneth Roy Kenneth Roy àwọn tó jẹ́ pé alátìlẹyìn ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn Super Eagles àti gbogbo ènìyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wọn ti ń pè bọ̀dá yìí wípé kí ló ṣẹlẹ̀ gan ọmọ bẹ̀rẹ̀ ọmọ gbé Moses Simon wọlé ọwọ́ lọ gbé Chukwueze ọ̀rọ̀ lè gbé jókòó kí ló ṣe àfẹ́rù rẹ o àmọ́ bọ̀dá dá wọn lóhùn ó ní ọgbọ́n àtinúwá ni kọ́lé yé yín ó ní kò yé wọn yóò yé wọn lọ́la orin tí bọ̀dà kọ padà fáwọn èèyàn nìyẹn pé à ẹ bojú eyín ni ó mo nídìí ó nídìí tí mo fi jẹ́ pé mo ti Simon ni mo máa ń kọ́kọ́ lò kó tó di pé mo lo pé mo gbé Chukwueze kí n tó gbé wọlé ó ní ṣe rántí pé ìgbà tí mo wá gbé wọlé pẹ̀lú ikọ̀ Cameroon gbogbogbò yí padà ó ní tẹ́fà gbàgbé o tẹ́ mọ̀ wípé àwọn Cameroon wọ́n lákàkì wọ́n ní san wọ́n ní gẹ̀ ó ní tẹ́ ìsìnmọ̀ ẹgbẹ́ Chukwueze ọmọ ni kọ́ńyọ̀mọ̀ gègé lóhun lòún mọ̀ ó wá ní sẹ́ẹ̀rí ìgbà tó ti rí àwọn Cameroon ṣe gbé ọmọ ìwọlé ìgbé ya mọ̀ bá ń gé mẹ́rin mọ̀ gé márùn tọ́ba sì ti gé wọn ọmọ mú pàṣẹ ńlẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìsira ẹ̀ bọ̀dá gẹ́nẹ́ troy ló bá ní ọgbọ́n àtinúdá ni o kò sì lè yé eyín ọmọ nàìjíríà ní sórí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá gbogbo tó wá fẹ́ kó ṣe fún wa sáà ní pé kó gba adédíje ife ẹ̀yẹ yìí kò bá gbà wálé dáadáa náà ni o òun lọ ṣe wo pé wo bọ́ọ̀sì ṣe bọ́ọ̀sì gbogbo bá ṣe mọ̀ ṣe tó fi rọ̀ ọ́ lọ́rùn òun náà ni kò máa ṣe lọ látàrí pé gbogbo wa o à ń ṣe kí ni à ń tẹ̀lé ẹ̀ṣẹ̀ dáadáa. àwọn gbogbo àwọn èèyàn náà ti padà bọ́ta wọn ti sọ̀rọ̀ ìgbéyà sẹ́ẹ̀rì nígbà tí orílẹ̀-èdè Egypt èyí tó kúrò nínú AFCON ó mọ̀ dùn mọ́ wa o ó mọ̀ dùn mọ́ pọ̀lọpọ̀ wọn ní à ó ti wá di pé gbogbo èèyàn ti ń fojú sí pé ó ṣe ṣe o kó jẹ́ orílẹ̀-èdè nàìjíríà àti àbí ikọ̀ senegal àwọn gangan ló ṣe kìnnì ni ó gba adé ìdíje ìyẹn ti afcon bó ṣe rí bóyá sọ náà ni ó pé ó ṣe ṣe o wọn láwọn náà gbà wọn ló ṣe ṣe kó jẹ́ pé àwọn méjèèjì nítorí pé bá a ṣe ń wò lọ́wọ́ báyìí ó dàn pé orílẹ̀-èdè méjèèjì lọ́gàlágàkì ìyẹn ni afcon tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tẹ́ẹ̀ bá gbàgbé ṣe mọ̀ wípé orílẹ̀-èdè nàìjíríà nígbà tó ń ná cameroon lóòdì pé orílẹ̀ orílẹ̀-èdè South Africa àwọn náà bọ ojú àwọn Egypt jẹ́ dáadáa ló bá di pé àwọn méjèèjì orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ Egypt náà máa pàdé ara wọn náà máa jọ wápò ìyẹn lọ́jọ́ Wednesday èèyàn ọ̀túnra ti ń bọ̀ lọ́nà yìí láago mẹ́jọ alẹ́ ni o nígbà tí gbogbo wa bàbá ti lọ ṣiṣẹ́ tán àwa padà sílé àwọn ojú tó fúnra dáadáa àwọn náà á bọ̀ síbi á já yín tán bó bá ṣe máa rí bó bá ṣe máa jẹ́ lọ́rùn dáadáa àmọ́ ó ti wá di pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ igbe à bó tiẹ̀ ló Madagascar èèyàn àbí Madagascar yìí àbá tún ìtọ̀tàn ẹja wo bó ṣe máa dé bó ẹja dókè lọ́hùn tí a bá padà dé Nations Cup special edition torí television. tẹlifíṣàn ó ń tẹ̀síwájú à ń padà bọ̀.